ẹ bá ti láǹfààní láti máa wò mí Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ní orúkọ tèmi níbo la wà kí ló ń ṣẹlẹ̀ a wà ní Àgìdìngbì Ìkẹjà kí ló ń ṣẹlẹ̀ ń bí ilé ni a wà ní Beings Foundation seventeenth annual widows program ó já sí wípé lẹ́ni àwọn bees foundation wọ́n ṣetán láti support gbogbo àwọn opó wọ́n ṣetán láti support one thousand opó then lẹ́yìn pé wọ́n tún support wọn wọ́n tún ṣetán láti jẹ́ kí wọ́n lọ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni free health check-up ó tún máa ṣẹlẹ̀ ń bí ilé ni yàtọ̀ sí yẹn oúnjẹ yapa oúnjẹ wà tí wọ́n fẹ́ fún gbogbo àwọn opó àbí tí gbogbo ayé bá kẹ̀yìn sópó tá a gan ló fẹ́ tọ́jú wọn ìtorí àwọn opó ni Beings Foundation ṣe wà tí founder dẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Sharafa Banire lẹ́ni àwọn èèyàn ti wá láti wá Jẹmùlá Bigs Foundation wọ́n ti wá láti wá Jẹmùlá support yẹn tẹ ẹ bá tẹ́yìn náà bá ti ń wo ẹ̀yìn mi ẹ ti máa rí àwọn èèyàn tí wọ́n pọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ̀ òpó pọ̀ òpó pọ̀ òpó pọ̀ kí ọlọ́run ọba kó túbọ̀ máa ṣàánú gbogbo wọn kó ṣàánú yàmí náà torí yàmí náà ti dòkó báyìí <laughs> kọ́lọ́ máa ṣàánú gbogbo wọn. ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká rìn kàtọ̀ ká wo bí ó ṣe lọ Biggs Foundation wọ́n ṣe tán lẹ́ni láti support gbogbo àwọn oko yàtọ̀ tẹ́tí pé wọ́n tún fẹ́ support àwọn oko gbogbo àwọn ọmọ tí wọn ò ní ìyá tí wọn ní bàbá pátápátá ni wọ́n ń tọ́jú gbogbo àwọn ọmọ tó jẹ́ pé wọn ò níran ni wọ́n ń tọ́jú ní Biggs Foundation. Àyìnká Kújẹ́rẹ́ lórúkọ tèmi lórí amóhùnmáwòrán Orísun náà ni ẹ jẹ́ ká rìn kàtọ̀ ká wo bí gbogbo ètò yìí bó ṣe ń lọ ẹ máa bá mi ká lọ. ẹ bá mi dárúkọ yín fàràlẹ. orúkọ mi ni Muibat tirimisi. mrs anjorin idowu Florence. ìyáàfin adùnní fásọyìn. mrs agboola. bẹ́ẹ̀ ni ọmọ márùn-ún ni mo bí bọ̀tí àwọn mẹ́ta wọ́n ti dàgbà tó jẹ́ pé ìkan ti lọ lé ọkọ àwọn méjì tó kù wọ́n ń kọ́ṣẹ́ àwọn méjì ń kọ́ṣẹ́ àwọn méjì tó kù àwọn yẹn ni mò ń ra tiraka láti tọ́jú ìkànṣe wàyẹ́ kì í jam ní mi mọ déètì tá a lọ gan bọ́tà ṣẹ̀ṣẹ̀ lọ náà ni ó ṣe jam so ó nira fún mi láti tọ́ àwọn ọmọ yẹn o nira fún yín lágbára àmì jésù ṣùgbọ́n èso ni mò ń tà but mò ń tiraka nígbà tí sanwó school fees àwọn ọmọ mi kò ságbára mọ́ nífògó hmm. ti lé láti bí oṣù méjì sìn tí mo ti ta ọjà gbẹ̀yìn. mo dúpẹ́ fún ọlọ́run àti àwọn èèyàn tọ́lọ́run wọn láti máa ràn mí lọ́wọ́ bí màmá tó introduce mi sí program àwọn ló tì mí lẹ́yìn àwọn ló pé kí n ṣàwà màá rí àǹfààní bẹ̀ pé wọ́n ń ṣe fáwọn òpó so that is why tí mo take time tí mo wà bí lẹ́nu. seven. báwo lẹ ṣe wá ń ṣe báwo lẹ ṣe ń kó. Ah, ọwọ́ ọlọ́run náà ni gbogbo ẹ̀ wá o ọlọ́run náà ló ń ṣe. lẹ́ni a ní Beings Foundation wọ́n ṣe seventeenth annual empowerment wọn so ṣé first time ti ẹ máa join wọn rẹ àbẹ tí máa join wọn ti pẹ́. ẹ last year ni mo join wọn okay. but first time tèmi máa wá sí empowerment wọn lélẹ̀. so kí lẹ rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí ilé ni medical check up ọ̀fẹ́ wà oúnjẹ ọ̀fẹ́ wà èwo lẹ́yìn ti ṣe nù ẹ̀ ẹ eh, mo ti ṣe mi ti ṣe medical check up but mo ti fill form kò tí ì kàn mí tó bá kàn mí wọ́n máa porúkọ mi mo máa lọ ṣe check up so mo ti fill form. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbé ètò yìí kalẹ̀ tí wọ́n fi ran gbogbo àwọn okó lọ́wọ́ tí wọ́n jẹ́ kí a mọ ìnira púpọ̀ nínú ayé wípé a kò ní olùbádámọ̀ràn mọ́ àdúrà mi sí wọn ni pé iléeṣẹ́ wọn kò ní jóná program eléyìí tí a ń ṣe lónìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tí wọ́n ti ń gbé kalẹ̀ fún wa tí wọ́n fi ń ṣe àánú gbogbo àwọn olùkọ́. mo ti attend ẹlẹ́ẹ̀kẹta mi ti máa attend ẹ̀ ní mo dẹ̀ ń gbádùn ẹ̀ àdúrà mi sí ọlọ́run sí iléeṣẹ́ wọn ni pé iléeṣẹ́ wọn ò ní jóná o wọn á tún màmá dàgbà nínú ẹ̀mí o olúwa wà pẹ̀lú wọn o ẹ ṣé o a o. mo fẹ́ kán ṣèrànlọ́wọ́ fún mi ní lórí àwọn ọmọ mi because ọjà tí mò ń ta indomie ni mò ń ta mo kàn fi ń ṣe support but àwọn tó dàgbà ti wà ń bẹ̀ tẹ́kọ́ ti lọ sílé ọkọ but àwọn mẹ́ta náà wà lọ́wọ́lọ́wọ́ ìtẹ́kọ́ ṣe fẹ́ lọ sí school mbẹ̀ hmm. but ìkan wà tó jẹ́ pé wọ́n ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ wọ school but àwọn méjì ló kù tẹ́kọ́ ṣe wà ìkan wà ní SS1 ìkan wà ní JS2 àwọn méjì mo fẹ́ kọ́ ìrànlọ́wọ́ wà kọ́ ṣe ìrànlọ́wọ́ fún mi wọn bẹ́ẹ̀ ni. àkọ́kọ́ tẹ kọ́kọ́ wá yẹn báwo lẹ ṣe rí sí. ẹ àkọ́kọ́ yẹn ah ó dáa gan ọdún mo pẹ́ dé ṣùgbọ́n mo rí àwọn èèyàn wọ́n fún àwọn opó nìkan wọ́n jẹ́ kán ní medical attention wọ́n ń wò wọ́n wọ́n fún wọn nìkan tó fẹ́ wọ́n dẹ̀ many things lọ́ ṣe fún wọn tó lè fi help àwọn opó àwọn opó so wọ́n dẹ̀ tún fún wa lóúnjẹ. ẹni tó mú mi wá bí ọ̀rẹ́ mi ni ó dẹ̀ ṣàlàyé bó ṣe máa ń ṣe ní bíbá ìfún mi pé wọ́n help àwọn èèyàn even though àwọn ẹni tẹ́yìn ò bá tẹ́yìn ò bá lágbára láti rán ọmọ ẹ lọ sí school tó dẹ̀ wù ẹ́ láti rán ọmọ lọ sí school wọ́n máa help ẹ ẹ̀hẹ̀ wọ́n máa help ẹ tọ́mọ ẹ fi máa tó náà fi máa kàwé. ẹ ń darapọ̀ mọ́ wọn fún ìrànlọ́wọ́ lélẹ̀ so ẹ mọ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ dáadáa. àwọn a ti lọ sí program kan rí ní aláwùsá tó jẹ́ pé àwọn students tí wọ́n ti ràn lọ́wọ́ wọ́n pọ̀ gan-an tí wọ́n ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tó lúkálukú ń testify pé àwọn ló ń ràn mí lọ́wọ́ o àwọn ló jẹ́ kí n kàwé o. Foundation Widows Program ó ṣì ń tẹ̀síwájú ẹ má gbàgbé mo sọ fún yín pé lẹ́ni wọ́n ran àwọn one thousand widows lọ́wọ́ then wọ́n máa empower àwọn twenty ení oúnjẹ ọ̀fẹ́ wà then àyẹ̀wò ọ̀fẹ́ náà wà fún gbogbo àwọn opó tí wọ́n bá fẹ́ wo nǹkan tó ń ṣe wọ́n lára tó bá tẹ̀ fẹ́ wò bóyá òkè kọ́kọ́ tẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú ìkan lára àwọn organizers Beings Foundation ṣàlàfíà mo bá yín mà. àlàáfíà lẹ bá mi o. kí lorúkọ yín ma. orúkọ mi ni ìyáàfin akínyẹmí olúwayẹmísí. ìyáàfin akínyẹmí olúwayẹmísí má ìyáàfin fáfàní àwọn tí wọn ti ẹ̀ mọ Mission Beings Foundation ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn gẹ́gẹ́ bí ìkan lára àwọn organizers. Mission ìyẹn ni pé ìpinnu Beings Foundation ni wípé láti ran àwọn opó àti àwọn ọmọ tí bàbá wọn ti kú hmm. tàbí tíyá wọn ti kú àbí tí wọn ò tiẹ̀ ní òbí rárá tó jẹ́ wípé ẹlòmíràn ló ń ṣe alágbàtọ́ fún wọn. gẹ́gẹ́ bí gbogbo àwọn náà ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ń sìn gbogbo nǹkan tó wọ́n jọjọ ẹ̀ta aláti play páàtì tiwa láì jẹ́ pé ní gbogbo nǹkan yìí ìdẹ̀rùn dé bá àwọn èèyàn làwọn náà ṣe ń gbìyànjú mọ̀ níwọ̀nba tí agbára wa mú láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn òpó tí ó kú dẹ̀ kí àjò fún. wà pẹ̀lú founder Beings Foundation ṣàlàfíà mo bá yín sà. adúpẹ́. ẹ kú gbogbo ọ̀rọ̀ àwọn opó. kadúpẹ́ fọlọ́run. ẹ̀yin kọ̀ọ̀kan ká máa pè lọ́kọ̀ àwọn opó báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni adúpẹ́ fọlọ́run. ẹ bá mi dárúkọ yín in full fáwọn aráalé. ok orúkọ tèmi ni Bánirẹ́ Ọláyínká Ṣàràfà. Bánirẹ́ Ọláyínká Ṣàràfà sà tí n bá sọ pé kí n bí yín à ń ṣe seventeenth annual program lónìí so ó ti pẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ kí gangan ló tiẹ̀ mú yín rò wípé ẹ fẹ́ máa ṣe irú nǹkan báyìí fáwọn òpó kí ló mú yín rò pé ẹ fẹ́ máa ṣe irú nǹkan báyìí fáwọn òpó. ẹ ṣé mo dúpẹ́ o nǹkan tó fa ìdí abájọ tí mo fi ṣe nǹkan tí mo ń ṣe yìí òun ni pé mo kúrò ní àárín àwọn òbí mi tibi tí mo ti wà òkè mo lọ sí àdúgbò kan ní àárín Èkó tó pé ibẹ̀ kù díẹ̀ káàtó mo ti rí pé àwọn èèyàn ń rí ìrírí ayé ní ìdàkejì yẹn ló sún mi láti láti 1996 ni mo ti ń rò ilẹ̀ ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ láti máa tọ́jú wọn níwọ̀n ọba kéékèèké la ti ń ṣe à ń ṣe 50 à ń ṣe 70 à ń ṣe 500 ní last year ọdún yìí à ń ṣe 1000 lágbára ọlọ́run à ń increase ẹ̀ ní lágbára ọlọ́run ẹ̀dá nípa tá à ń ṣe àwọn òṣè bójúbójú àfọ̀ lóúnjẹ àfọ̀ ní cash àfọ̀ ní wòsàn àfọ̀ ní one year health insurance one year, year health àti wàá renew ẹ̀ fún àwọn tá a fún torí àfẹ́ káwọn opó wa kú my oldest widow she is ninety years of age she is there. tábà sọ pé kàrò nǹkan tẹ̀ ń ṣe ìkó ń ṣiṣẹ́ kékeré o ó ń gba ó ń gba time ó ń gba energy pàápàá jùlọ ó ń gba owó. Bẹ́ẹ̀ni ẹ jọ ṣé a rí àwọn ẹni tí wọ́n ń fọ̀ǹdì yín fún kínní àbí owó ara yín la fi ṣe. láti bàtà ti bẹ̀rẹ̀ èmi fúnra mi àti bísínẹ́sì ni mo fi ń fọ̀ǹdì ẹ̀ but ní ọdún yìí access bank náà support wa in their own small way and we are to achieve this. so what keeps you going. now what keeps me going is uh, for them to live long. they keep living to live long that's what's keeping me going and not only them i'm also taking care of their children. I give them scholarship from the secondary school to university level. wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì ẹ tọ́jú rẹ̀ má ya òun lẹ́dàá wọ́n ní lókèlókè báyìí òun ni ọwọ́ afúnni ń gbé má wà lára àwọn tó máa máa ṣàwọn tó o bá ní rí dájú wípé òun ṣàánú fáwọn èèyàn ìwọ tó dẹ̀ ń ṣàánú ó ti di dandan ìwọ náà ó máa rí àánú gbà ẹ̀yin náà ti rí bí ètò Beings Foundation seventeenth annual widows program bó ṣe lọ ẹ má gbàgbé mo sọ fún yín pé wọ́n empower àwọn opó wọ́n empower àwọn opó twenty lẹ́ni wọ́n dẹ̀ support gbogbo àwọn opó wọ́n support over one thousand opó ń bíbá yìí lẹ́ni wọ́n support àwọn ọmọ tí wọ́n ní ìyá tí wọ́n ní bàbá ẹ̀yin náà ti gbọ́ gbogbo bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ẹ ti gbá àwọn opó opó tó jẹ́ ten years ẹ ti gbọ́ nǹkan tó sọ ten last ẹ ti gbọ́ nǹkan easy fáwọn opó mo dẹ̀ dẹ̀ gbàládùra wípé ọlọ́run ọba á túbọ̀ máa dúró ti gbogbo ẹ̀yin okó láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí náà tó jẹ́ pé ọkọ yín pé ìyàwó yín pé lágbára ọlọ́run ẹ̀ ní pàdánù kankan nínú wọn torí kò easy <laughs> kò ṣé kí ni kò easy gbogbo ẹ̀ lólùfẹ́ mi lé àníwì jù báyìí lọ léni ní ti ayẹyẹ tèmi títí empowerment program tá a wá fún léni láti ọwọ́ BX Foundation Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ẹ darapọ̀ mọ́ mi lórí gbogbo social media platform mi pátápátá lórí TikTok àti Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórí Twitter àtòsí kújọrẹ lórí facebook ẹ like page mi àyìnkẹ́ dayọ̀ kújọrẹ lórí ig at àyìnkẹ́ dayọ̀ kújọrẹ lórí orísun náà ni orísun ni bàbá orísun làgbà ẹ máa wo orísun ẹ má yí kúrò ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀.